You know why? Why? All right. You know, when you are growing up and your dad is very, very Islamical, your mom also is very Islamical, you go to school from 7 a.m., you come back by 2 p.m., from 2 p.m., you go to an Islamic school from 2 p.m. to 4 p.m. In the night also, you still go for another night Islamic school. That's kind of house I grew up in. So every weekend now, our free day, God will won't punish me. You know, they say life no balance. You get why? God will won't punish me. My dad doesn't allow you to play too much. Who are you that you want to play too much? You know if you play. So, this fateful day, they send me go grind pepper. If you don't grind pepper inside plastic rubber before, all this paint rubber, you know what I'm talking about. I'm yeah. referring to you. Even beans, long grind. Jay, don't suffer too much. I'm referring to people that have suffered more. <laughs> yeah. You see this play? My dad know the allow So this fateful day, I carry my rubber of grinded pepper, I come back. Na my friends come to shout, Anoti, Anoti, come play ball, come play ball. One mind tell me "Don't go, one mind tell me guy, you only live once. <laughs> now I join them play the ball. Where God won't punish me, they use my paint rubber do the other post. Wow. <laughs> wow. <laughs> don't go there yet. Don't go there yet. There is bar, but don't go there yet. So my my bucket na the other post, my paint rubber, and my dad must not see you playing football. Who are you? So this day, na me be goalkeeper. I just dey grind prepare, come back, They say my keep. As I enter post, Now they begin They play this ball, They dey fire shots, everybody they enjoy themselves. They play. So when God wan punish me, i dey keep one guy wan strike dem come shout around lati lati lati shot shot shot and we don talk say no shot for this game no shot me i come keep my pepper and tomato as bar no shot no shot monkey post monkey post no shot no shot na the guy fire shot he say as he fire the shot as the pepper throw away my father carry come to call the story short for like two weeks. I did Tala. They don't mend you. They don't mend your life. Let me say they beat me. Now my father the teachers want beating style. They call them bouncing castles. <laughs> bouncing castles. He no say we sabi throw leg well well. My father go to beat you, you go to throw your leg, you go to throw your leg. He say no. How you go to enter? You can't wrap your two leg like this. By the time you don't throw your waist, use am ground, your waist don't scatter, your leg no fit move again. So they won't flog you. Which leg you want throw? Bros, as they scatter the pepper, and my father front, I won't hold ball. I won't hold pepper. Carry they come. Choose one. I don't know which one to hold, but I know I have a living God that will never let my life go. So I hold my life. My father will not beat you immediately. He will let everything bypass. Around 2 a.m., when you don't sleep, when everything is sweet for you, Water we don't water we don't cook for outside. They bring the water inside. Inside. They pour it on you. You wake up, then you face reality. Bros, you know get as e be, you go collect. No, oh, your father cannot be my father. My father is late. Your own is My father is early. All right, ladies and gentlemen, you know I love restaurants a lot. I love good food. I love good food. Get why? Because but good food interprets the soul anything where you won't give your soul if you can give it to good food you get it i come up with this fine girl very very lovely girl like this girl sitting here i come up with her i don't know say na fok up so we come out together we deal with dey shop we enjoy ourselves Now they bring bill but before they bring the bill when we the chop ba i dey understand say okay if this girl one mess sorry to use the word mess i don't know wetin you wan translate am to but mess na mess so far say na mess na mess this girl stand up first excuse me excuse me you go come back we see the sup her perfume dey change when we dey come there she use tom ford from tom ford call dey turn only tom. the ford is missing. the ford is missing na mess you know say mess dey reduce value of anything you dey spray for your body believe it or leave it believe it or leave it mess reduces the value of what you apply on seriously you no fit comot with tom ford go back house with ford na lie you can go home with camry. yes. can go and think about it later. So as we go this restaurant, this girl very very beautiful. Me, I don't already I, I don't already get out of my mind. Say I'm spending nothing less than 20k. Fine, fine, 20k. When we reach there, we dey chop, we dey chop, we dey enjoy ourselves. Now this girl begin to show herself. She chop two plates of rice, one shiki, the two bottle water. When they bring our babe, I don't know say when will they chop? This girl they mess, this girl they mess, this girl they mess. And they complain, babe, what's up? Are you okay? He say, I'm fine. I'm just being gaseous. Eh? Oh. <laughs> Wow. Wow. Wow, you being gaseous. When they bring the bill, I don't say the waiter say don't tire for us. When the guy show, just like, eh, bros, eh, you know, not try, yeah, you know, not try. You see, eh, as Nasir yes is money, I don't waste and be poor. Sorry, I didn't, I didn't do advert for. You didn't do advert oh, though. I didn't do advert. They only spread things up and down because of una. Then they bring my bill and they show us. When I shop rice, rice 5k, when I shop shiki 2.5, and when I drink water 600. But bros, add Seven k to your babe. i say why i say your babe your babe she mess three times now add am to una bin join am wow wow wow wow wow wow wow i can't believe it i had to tell him that bros bros afa na only me waka come o oh, you get why you get why jay yeah can you answer me why you're not answering you're not answering because you don't want to answer ah uh, ladies and gentlemen let me do this one let me do this one for you. You know, there's difference between say girl fine and girl deal right. Explain. All right. If your girl is fine, it's the kind of girl that you can lap. Okay. If your girl is all right, it's the kind of girl that you stay the other side of the road. She stays the other side of the road. But you are both going to the same destination. So, but if your girlfriend just dey, you go don dey where you want dey, call and say how far you dey show. I dey where I dey. Come. But I love the way people go to clubs and they. Uh, do you know? Did you go to nightclubs? Yeah. yeah. If, you, if, you, if you go to nightclubs, I know you understand the kind of girls that I will see, because uh, light matters in relationship. If you see a girl daylight, marry her. You see her in the night, question her. You see her for midnight, why midnight? You ask why midnight. You know, you can go out with a girl during the daytime, you see everything you want to see. If the makeup is real, you see the makeup. the makeup is fake you see but night everybody fine the only thing wey dey differentiate am is alcohol that's why the only car the only car that I can enter is not a car driven by Erica. you get why you get why because i'm from lelele of lekan. i know i know i know i know. I know yeah, yeah, yeah. I'm doing, I'm doing, I'm doing advert for Big Brother right now because uh, I'm also a big and I have brothers. I'm big and I have brothers. Yeah, yeah. All right, ladies and gentlemen, ladies and gentlemen. At this uh, point, I'll tell you, Hask 247. I'll tell you, Hask 247 is the one hosting MCJ Comic Friday every Friday night exposed us to come on board for you to give you something, something you can relax with and you can take home with. All right, if you're feeling me, let me hear you say, yeah, yeah. Yeah, yeah. That one up, front up.